mẹ́tẹ̀ mú náà ó ti ń bàbá ìgbà àwọn tó gbé sábà kan nígbà ká yìí náà yóò rà ní ìlú ẹ̀fẹ̀ rẹ̀ nínú báyà oríṣiríṣi àwọn ìlú bàtà bá ń bá ṣẹ́rí lọ lórí ọ̀rọ̀ yìí yóò fi ìlú wani àtàwọn tó ti wípé afẹ́kù ìlú ọ̀gá afẹ́kù ìgbàkúndì akókòrò àbáwọn retí pé bí a bá ṣe Islam ogunlọ́gọ̀ àwọn èèyàn òní ṣe Islam pẹ̀lú wọn máa pẹ̀ sí. wọ́n fẹ́rẹ̀ lẹ́tọ̀ọ́ láti gba wọn làwọn bẹ tí jẹ́ láti lè bá àsọmọ́ dẹmọlúwàbí láti bá aláǹfààní láti máa ṣẹ̀sìn fọlọ́m. ẹ bá ń sọ nípa wàṣírí kọ́ọ̀b lọ́wọ́n táwọn afáà máa ń sábà dá àpò jùlọ lórí àlùmọ̀kàtà bọ́ọ̀n. ẹ̀rú tọ́ba rẹ̀ sọ pé tọ̀ lọ wáyé báyìí wá tọ́ba ti wá dé ètò dẹmọlúwàbí. ẹ̀rú tọ́ba rẹ̀ tó kọ̀wé lọ́lọ́ lọ́lọ́ ṣiṣẹ́ ìjọba ní owó báyìí irú ẹrú náà á fún kúrò wà ní òmìnira ara rẹ̀ kó láǹfààní láti máa jọ́sìn fọlọ́n bó ṣe tọ́ àti bó ṣe yẹ. wà fi fáwọn tí a jẹ́ ọmọ ogun àwọn tí a ń jẹ bóyá wọn bò káàtà sí nǹkan ọgbọ́n láti rà mí. àyẹ̀bẹ̀ tí àwọn tó kọ wọn ò sí náà bí wàá nù àwọn ọmọ ogun wọn àlẹ́kọ̀ọ́ sórí oṣù ìlú àwọn báwọn nínú ìjàká ibẹ̀ láti fún wọn. wọ́n mi sàgbé bẹ́ẹ̀ náà lẹ́ńtọ́ jẹ́ onírìn àjò ntí ọjẹ ntí ọtàn ntí ọjẹ ntí ọmọ ọtàn lọ́wọ́ lórí ìrìn àjò ó dájú ọwọ́ àkàtì padà lé lówó bá tán ẹgbẹ́ ti ẹ̀kọ́ wọ́n da lọ́nà ni òpìlẹ̀ tí ìdèbí ti ń lọ gbogbo yóò ti lọ lára rẹ̀ pátá làwọn àti láwí oní àti gbà lọ́wọ́ rẹ̀ iwájú òṣè lọ ẹ̀yìn òṣè padà sí ilé ẹnìbá náà ẹgbẹ́ onílé àjò tí nǹkan tán lọ́wọ́ rẹ̀ á fún nígbàkà kódà kó ti pé lílo rẹ̀ tó bá débẹ̀ ọlọ́rọ̀ ni ọlọ́lá ni olówó ni bó ti lè gbé lásìkò tá a wà yìí eléyìí ti yí padà díẹ̀ àtúnṣe lè bá owó lè tá lówó èèyàn lórí ìrìn àjò àwọn ọ̀nà oríṣiríṣi wà tó fi pé owó tó fi báyìí lórí ìrìn àjò níbi tó yàn wà. ẹ tí wọn bá ti gba atm lọ́rẹ̀ àti fóònù tó lọ́rọ̀ owó yóò fi olú ẹgbẹ́ bá jù. ọlọ́wọ́n ní sàrí dàtà mìíràn lọ àwọn tá a lé kalẹ̀ yìí ọ̀ràn yẹn ní o látọ̀dọ̀ ọlọ́run. ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ o wallahu alimun hakim ọba tó lè nàní àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ láti gba ọba tó ní màá pa lóògbé nǹkan pátá lọ́la ọba ṣe hakim ọba tí màá ń fi àwọn nǹkan sáwọn ààyè rẹ̀ tó bá mú tó ṣe wẹ́kú. àwọn méje lọ́lọ́run kà iná àwọn èèyàn méje lọ́lọ́run kà iná lẹ́tọ̀ láti gba zaka nígbà mi fi ayọ̀n. alẹ́tọ̀ láti fún ẹ nìkan iná kan nínú àwọn èèyàn méje ọjọ́ alẹ́ fún gbogbo zaka. lùkọ́lì sallallahu alaihi wasallam lèmọ́ràn torí ọ̀rọ̀ tí ojúṣe náà dá sallallahu alaihi wasallam tó fẹ́ fún màá rò pé fàyínàmù àtọ̀ràn kàlùbáàlùkà tí wọ́n bá gbọ́ ilé yìí náà sí ọ lẹ́nu tí wọ́n gbà fàfẹ́rù rẹ tí wọ́n gbà káwọn ọmọ ẹyọ gbàkà tí wọ́n gbà káwọn ọmọ akíọ̀n fáwọn alẹ́wọ̀n tí wọ́n á jẹ́ òdi mímọ̀ fún wọn pé ànàlọ́ ọ̀pọ̀dà àlẹ́yìn sọ́dà kan tí ọlọ́run bá gbà dèkẹ́lá ó ti ṣe zaka ní ọ̀ràn yàn wọn lórí o kí ó kọ́ zaka yìí wọn máa gbà á àwọn tí a jẹ́ ọlọ́rọ̀ olówó dúró sì gbà padà fáwọn tí a jẹ aláìní wọn. sọ́mínà àdéhùn yàrá kalà mẹ́bí bá a kọ nínú àwọn ọ̀rọ̀ ìyẹn lọ́jọ́ ọjọ́ àwọn àfa mọ̀lẹ́lẹ́yìn náà wọ́n fi ṣe ẹ̀rí. wọ́n látàrí lọ zaka fi lẹ́yìn òfin bá tọ́jú ọlọ́lá tọ́jú ọlọ́wọ́ máa lẹ́tọ̀ọ́ láti gbà ń bí zàkà rẹ̀. wọ́n lọ lẹ́kọ̀ọ́ yìí ń mọ̀ kẹ̀kẹ́ síbí bẹ́ẹ̀ náà ló ń tọ́ lágbára igun ara rẹ̀ lé ọlọ́nfààní láti ṣiṣẹ́ láti kó jọ fúnra rẹ̀ ilé ẹni báwọn kò lẹ́tọ̀ọ́ láti gbà ń bí zàkà rẹ̀. wọ́n lọ àlè àálù muhammadin àwọn aráàlú ànábì wọn ò lẹ́tọ̀ọ́ sí i. àwọn wà láwọn aráalé ànábì bàná hashim bàná mọ̀tálìm gbogbo àwọn àlẹ́tọ̀ láti gba zaka. tí o dédé àwọn ẹrú wọn tí a ń túlẹ̀ tí a ń sọ bẹ̀mọ̀lú àgbà àwọn náà lẹ́tọ̀ láti gba zaka o. wọ́n lọ rí mẹ́tẹ́jì máa léyìn nàfà kọ́tù hàlà jẹ̀rìyàníyà bí ọjà àfìmọ̀bá nǹkan kọ́ ní ojú àwọn tí a ń láti gba zaka náà kọ́lọ̀ ìgbé àrí rẹ̀ parí lónìí. afọwọ́ kọ́lọ̀ ń kóra ní ìtẹ́ wọn. wọ́n ní báàbò àlè zakat. àwọn olè ìlà tó sàn zakat. ọ̀rọ̀ tá a fọwọ́ tí wọ́n sọ lọ́yọ̀ òkè tí a sọ pé a kì í sẹ́ni kankan ní zakat ìlà rẹ̀ àfúnáàbì sàmáàlìyà àyàfi àwọn ìrìn èèyàn mẹ́jọ sílẹ̀ yìí. nínú sẹ́ríhùn أفر أني ثبت أن رجلا جاء يسأل النبي صلى الله عليه وسلم عن الزكاة من يراك المكان هو أبان النبي إليه يسأل زكاة منك فقال أنا بواسف مثل إن الله لم يرضى فيها بقسم ولا بقسم أحد حتى تولى قسمها ọlọ́run ọba àlekẹ́lá ọgbà fún mi ọgbà fẹ́lòmíì náà ọ̀yọ́mú sí lẹ́nì kankan ó pé zàká ọlọ́run fúnra rẹ̀ lópin o sàyìn kọ́ńtàmì àlèyà tọ́ba wa jẹ́ kan ní àwọn tí a lẹ́tọ̀ọ́ láti gba zàká àlẹ́gbẹ́ni sàmìláwọn ọ̀lọ́ tọ́ba jẹ́ kan ní àwọn èèyàn èèyàn méjì ẹ̀jọ́ ètò lọ́ndákọ nínú alukur'an àǹfààní náà kò sí nígbà abẹ́ fi ṣe àbọ̀ ṣùgbọ́n bí ìgbà tí ṣe kankan ní wọn má wulẹ̀ gbà ó má gbà ó nítorí àná bí ọ̀sẹ̀ bá mi pé ó rí àpẹẹrẹ ọlá lára arákùnrin ó rí àpẹẹrẹ pé àìlè ilé ogun là ó yẹ kó lè ṣiṣẹ́ ó yẹ kí lèyí ó lè kó jọ sọ̀rọ̀ níbi wá sí wọn àti pé pọ́ ọ̀dà ìmẹ́jọ ìmúkọ́ wọlé pin ọlọ́run ló pin. ẹsọ wa rí pọ̀ wà náà mẹ́jẹ̀ẹ̀jọ ìfọ̀rọ̀ ògùsí tó bí ojúṣe. àfọwọ́ ni sàkẹ́dà tàbí dáàlì kan náà lọ́ọ̀ tán àdá wọ́n lẹ́bi tàwọn lá christmas zakat. àgbẹ̀yí káfíńkà gbẹ́yìn náà hadith ni pé fún ọlọ́wọ́ bọ́ bá a lé kí ọlá ilé pín zaka fúnra rẹ̀. kàmáà ń lè wọ́n lẹ́bi tàwọn lá fọ́bẹ̀lì fọ́ráìtì. ó jẹ́ pé ọ̀rọ̀ nípa okòó gbé pẹ́ náà àwọn òní ọjẹ àwọn òní ọlẹtọ láti jẹ fún Ọlọ́run lọyẹ nìyẹn rẹ nínú alukur'an kódà bàbá wa àfáàdé bàtà nǹkan tíra wọn nínú tíra tẹsíìr wọn tẹsíìr kẹrin ní rahman wọn ní gbogbo àwọn tí wọn lẹtọ láti jẹ ní ogún pátá ètò ọ̀nà àyà àti ètò ọ̀nà rẹ wọn ti bá ronú sí àyà dáadáa nínú gbogbo ẹ̀ka tí ń lé kọ́ ní yẹni pé ayé ogún mẹ́tẹ̀ẹ̀ta kò sí nǹkan kan lẹ̀ ń pa ọ̀rọ̀ ogún àti kò ti sọ bó sì nà ná rẹ̀ ó sì rí bí ẹ ṣe rí ń tò pọ̀. wàkọ́ òde wọn ọ̀rọ̀ tí a fà wá sọ yẹn máa ayé àti àmọ́ wá yẹn ayé àzàká ìnáma sọdakọ́ ọ̀tún lẹ́fọ̀kọ̀rọ̀ mo sọ lẹ́ẹ̀kan àwọn àfọ̀ oníyàwó wọn ní ìnáma ẹni fífi sí ibìlẹ̀ ha sọ̀rọ̀ yìí pé ìdájọ́ gbọ́dọ̀ jáde kúrò lọ́dà fún àwọn tí wọ́n bá dákọ̀ lẹ́yìn ayam àṣetuma rẹ̀ ni pé látàsílòrò ìlà lèha bírílà fúnáàtì sàmáníyà zaka ọ̀lẹ́tọ̀ọ́ ẹnìkankan ọ̀lẹ́tọ̀ láti gbà ń bẹ̀rẹ̀ káyọ́ irú èèyàn mẹ́jẹ̀ẹ̀jọ sọ́lọ̀ ń dákọ̀ ẹ̀jẹ̀ máa ń mú ní kọ̀ọ̀kan ìjèjì àfihàn àwọn ìwà sáà ni ìran kìíní àti ìran kejì alifọkọrọ wal masakin àwọn aláìní rárá àtàwọn tí a ní ṣùgbọ́n tí ò tó afa àkọlọ́mba ni ìtọ́nu wọ́n ní bẹ́ẹ̀ Allahu ta'ala bilfuqara wal masakin àyà ń taba ń fi ọkàn bá a lọ a lè pé ọlọ́run dá akùnrin méjì síwájú ìran yìí méjì lọ́wọ́ kọ́ sí iwájú ó sọ nípa àwọn fòkòrò àti masakin kúlótà fìdí tó bẹ̀rẹ̀ ló ti bẹ̀rẹ̀ tí ògbé láti orí ìwàsí èrò kọ́ọ̀dù ìwàlùbẹ̀rẹ̀ náà rẹ̀ tó bẹ̀rẹ̀ ló ti bẹ̀rẹ̀. ìdí tó sọ ni pé ìyáàna ọmọ ilẹ̀ ààrùn làbọ̀ wà lẹ́ àkùsàrọ̀ tábà ń sọ nípa àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ láti gba zaka jùlọ aláàrin àwọn méjì ní ọ̀pọ̀ sí jù àwọn ní ọ̀pọ̀ àwọn ní ọgbẹ̀rún jùlọ. wọ́n fọkọrọ ẹ̀rí fàkírù ń tà àṣẹ́dù hájà ó bẹ̀ pé náà máa fáwọn sọ̀kan lórí tálẹ́ǹtì ó burú fún jù nínú fàkírù àti miskin ṣùgbọ́n lọ́dọ̀ imam ahmed ibn hanbal àti imam shafi'i nípa àwọn sọmi pé alfakiru àṣẹ́dù hájà tàbí miskin nítorí aláìní fàkírù ah tí ẹ bèrè pọ̀ ju mùsùlùmí lọ. lára àwọn ẹ̀rí tí a lò ní pé nínú sọ́tọ̀ káf ìgbà tí ẹ̀rọ náà Khidir nígbà tọ́wọ́ ní ọkọ̀ ojú omi tán tọ́bẹ̀rẹ̀ sí ní ju àwọn pátákó tó ń bẹ láàrẹ̀ tó ń bàjẹ́ àhà àmì Mùsá ní àhà àhà ìwé àfáà ńlá wa ni àbá àti yíyí o ìwé ìgbà kojú omi jẹ́ tẹ́lẹ̀ káwọn èèyàn ọ̀tẹ́lẹ̀ ní omi ni ìmọ̀ ìṣẹ́ fún ọpọ́ òlè ìbánirìn alẹ́ òlè ṣe sùúrù pẹ̀lú mi àọ́dá lọ́dún yìí ṣe sùúrù. ìgbà tí wọ́n ń tún fún wa ní amásàfí náà tó fàká náà tí mà sá kí mà yà àmàdé náà fi bá. ọ̀rí ọkọ̀ ojú omi wọn mi skin ní ẹni o. ẹgbẹ́ tó náà wọ́n ń tún nípa ọkọ̀ ojú omi lásìkò tá a wà yìí. àwọn tí a bá lówó yányányányání kìí ṣe ọkọ̀ ojú tí a fi ń pa ẹja ìtàwọn ìgbọ̀n máa ń gbọ̀n lọ́dún lẹ́yìn láńtọ́ so ìlú ni wọn gbá nípa à tó bá rí báwọn adékòfà kíyèrò tí ó dúró de ti mìsíkìn lọ àwọn tó ní mìsíkìn náà ó dúró de fàkíyèrò lọ àwọn náà tó láwọn rẹ̀ rí ṣùgbọ́n lóyún kọlọ́bá wa. وذلك لأن الفقر مشتق من الفقر lára àwọn ẹ̀rí táwọn tí a sọ pé fàkíyèrò tí ó dúró de ti mìsíkìn lọ lára àwọn ẹ̀rí tí a lò ní pé tábàrù gbólóhùn fàkíyàn wọ́n mú láti ibi fàkọ́rọ̀ fàkẹ́rọ̀ sì ni wọ́n mú láti ibi fàkọ́rọ̀ fàkọ́rọ̀ ni ọ̀pá ẹ̀yìn ìyẹn sanni akọ́ọ̀dù lẹ́yìn tó bá ti lè kán èèyàn nílò òdìbò náà wọ́n máa gbìyànjú kò ní èèyàn bẹ́ẹ̀ ní gbogbo ìgbà wọ́n ti aṣọ fàkíyàn ní fàkíyàn. láti bí sálákọ́dù yẹni pé àyètòzárò gbáàrí yẹni pé kí ọ̀pá ẹ̀yìn egun tí máa ń gbẹ̀yìn àgbẹ̀rọ ọ̀kan. wàbáàrò ìsàmìnà fàkọ́ọ̀rọ̀ fàkọ́ọ̀rọ̀ yẹni pé ẹ̀yìn dandan máa máa pè ní fàkọ́ọ̀rọ̀ fàkànnì fàkọ́ọ̀rọ̀ bí ìgbà pé ẹ̀jẹ̀ pè ń fàkọ́ọ̀rọ̀ kálíkà lẹ̀kùnrin ọlọ́run. ní ṣẹ́dẹ̀tì àjàtì látàrí pé bùkátà rẹ̀ ó lágbára pọ̀ ẹ̀ńtọ́jọ́ ní nǹkan sọ̀rọ̀ báárì ẹ̀ńtọ́jọ́ ẹ̀yìn rẹ̀ tó ti ká. bihari láyé sẹ́kẹ̀rù takasuban wọ́n lọ sẹ́kẹ̀rù takọ̀lébà láyé tó ṣojú pé kò ní lè kó nǹkan kan kò ní lè bọ́ sí kọ́bọ́sọ̀n kó yíra padà látàrí pé àìní rẹ̀ bó ṣe gbẹkùn tó ṣèjì tí mo dé mọ̀ nǹkan sọ pé fàkíyà ò lọ́gbọ́rí jù. wàá mẹ́lẹ̀ miskin ẹ̀rí miskin náà aláìní alùpùpù yìí ní kọlá kọfàgbé náà wọ́n sàgbé ọkà sàgbé òní ju fàkíyà ò lọ. wọ́n padà tún sọ̀làyé rẹ̀ lẹ́yìn nípa pẹ́lẹ́ ẹtí bá rí bíi láàrin ogúnjọ́ gbogbo wàhálà rẹ̀ ti ń ṣe pátápátá ọ̀ká ntí wọn nà ju ogúnjọ́ lọ tàbí ọjọ́ méjìlélógún mìsíkìnì sùmọ́fà kírun oúnjẹ tó ọkọ jẹ lọ́gbọ̀njọ́ oúnjẹ jẹ mẹ́tàlá jẹ mẹ́la ntọ́ òmìnira ntí ẹni sọmi àfẹ́tọ́ ní lọ́rọ̀ yìí. wọ́n á bẹ̀rẹ̀ mìsíkìnì ẹ̀ rà ní mìsíkìnì fàyín náà mo ṣe kọ́ mi náà sọ̀kọ́n wọ́n mú láti di sọ̀kọ́n níbi tó yẹ bára lẹ̀ kárọ̀ kalẹ̀ lówó bá wà ìyẹn sì gara bí ọba ti sẹ́wọ́ àwọn ìwà wálẹ̀ wàdálì kan yẹn nà ọ́n látàrí wípé torí hájà rẹ̀ torí bùkátà tó ń bùkátà sí ọwọ́ abẹ́ni tó fi pé ara rẹ̀ wá balẹ̀ wọ̀ọ̀rọ̀ yẹn ni pé sáà kí ni lẹ́hàràkà ìlòmí sí ìlú ìfọ̀n náà ti fara balẹ̀ láyé sẹ́kẹ́ wọn takọ́ ló bani wọ́n lè àtàkà sódà kọ̀láǹfààní láti bọ́sìn bọ́sàn àbí láti lọ́ba kó ọ̀rọ̀ jọ. فإذا ذكر من لما داقوا فقير أتي مسكين تداقوا مجد باقوا فالفقير أشد حاجة أديك فقير كلك أمك هاتا دي مسكين قال بعدهم أين عرفات يا فقير الفقير هو الذي يكفيه قسمه أقل من نصف شهر ìlànà ló pé gbogbo oṣù tó lọ́rùn lórí gbà níbi tí ti ń ṣiṣẹ́ àti lọ́dọ̀ ìjọba kò tó ná fún ìlàjì oṣù ọlọ́run sàmú wa ọlọ́run pèsè fún wa kí wọn àti ọkọ òṣìṣẹ́ mi gba ten thousand lóṣù wọn àti ọwọ́ àtọmọ kí lọ́ bẹ́ẹ̀ ká lásìkò ẹ̀rọ ìṣòro tó ń bẹ náírà yìí. فإذا كان راتبه مثلا أو دخله من سنعين أو نحو يكفي لأربعة عشر يوما أو ثلاثة عشر káyọ̀ parí bó ṣe pé èyí gbogbo oṣù láàrin ọjọ́ mẹ́tàlá ọjọ́ mẹ́rìnlá báyìí owó ti tán pátápátá wàhálà bí ìdìbò da àkọlùmí ní sísá tọ́lá ń sọ nípa ọjọ́ mẹ́tàlá ọjọ́ mẹ́rìnlá ó tó oṣooṣù kan kò tó láàbí oṣù sílé ní báwọn bàkírò ní ọmọ ń torí pé yàrá náà bàkírò yàtọ̀ ṣáàrì àkọ́tà rí dùn kóṣù mi ò tó parí yóò máa yáwó ni yóò máa yáwó ni yóò máa yáwó ni àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ìtàfẹ́gbẹ̀kọ̀ àbẹ́yìn tàbí káwọn nìkan máa ṣe láàánú ká máa fún nítorí àánú. amẹ́ mẹ́sìkìlì ẹ̀ wà rí mẹ́sìkìlì ń tiẹ̀ báwo lẹ́nu yẹ kí ìdákùnrin mọ ìṣẹ̀lẹ̀ iná yàwó náà ilẹ̀ gbèsè wípé ìgbà míì ọjọ́ méjìlélógún yẹn kí akọ́lù mi ṣáàr olú ìtọ́gbésù kan wọ́pẹ̀tì yàtọ̀ ṣáàr lẹ́yìn ogúnjọ́ àbí ọjọ́ méjìlélógún báyìí tó ṣe é ti parí yẹ máa yá aṣọ mi tàbí ẹ̀sẹ̀ kọ́ kọ́mọdọ́gbọ́n ṣe fáìn bàrà káàkiri tó ẹnìkè ní àtẹnukejì ẹ̀ńtà fún nífàkà onímọ̀jẹ́. هذا تفريقهم بين الفقير والمسكين eléyìí jẹ́ akékèénu àwọn àfa lórí àti ṣe àlàyé nípa ìyàtọ̀ tí ń bẹ láàrin fàkìlì kálíkà wàlùmísìn àti mẹ̀kúnnù. وكثيرا ما يذكر الله تعالى الفقراء ويحث الصدقة عليه níbàrẹ̀ nínú alukur'an ọlọ́run a máa dáadáa kọ fòkọ̀rọ̀ nìkan tí ò ní ní mùsùlùmí tí ò ní ní mú yóò tún wá ṣe wọn lójú ẹ̀yìn pé ẹ ṣàánú wọn ẹ fún lówó ẹ ti sàárà fún wọn wọ́n yẹ sí fún bí àwòsàn ọ̀sìn yẹsẹ̀ ikú náà bí asọ́dọ̀kọ. ìgbà míì ọlọ́run tó ròyìn wọn nígbà wọn dákọ̀ wọn tán yóò tún wá sí àwọn àròyìn yóò fi tì lẹ́gbẹ̀ẹ́ kéjà náà wípé lẹ́yìn tí àmì àmì àwọn eléyìí wọn lẹ́kọ̀ọ́ sí kásì ìfẹ́rẹ́ àmì fún wọn. lápẹ̀rẹ̀ ní sọ́ọ̀tún dákọ̀rọ̀. الذي ان تبدوا الصدقات فنعم ما وان تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم الذي طلع منك فاشل تباشل ابن با ولم لدى كبر بابا وعما تاشل ابن كلا اما اللي غريطة تفهم عليه فهو خير لكم اللي غريطة فيه هل كنتم فقراء كلا داكم kò ní mèsì mú. Ìta àfa àfọkà gbọ́yé ni pé ìgbà mí ń bẹ lọ́wọ́ ọ̀dà akọ fòkọ̀rọ̀ ní abájá akọ fòkọ̀rọ̀ ọkọ mèsìkìnì ọkọ náà ni o. Ìgbà mí ń ọ̀dà akọ mèsìkìnì sábàdà akọ mèsìkìnì fàlfàkìrì min báàbí áwùlá yà ń nàwó àkàrà mí ni wàhálà jà. Nínú àyà mi. فقد اقتصر الله تعالى الفقراء ثم قال للفقراء الذين أرسلوا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض ولم يعوا ليس تولي النصر للفقراء أو أن يجب أن الذين أرسلوا في سبيل الله àwọn tó torí pé wọ́n gbájúmọ́ àti sáwọn jagun sójú ọmọ ọlọ́run wọ́n gbájúmọ́ àti مبادنا أتسمع وينا لا يستطيعون دربا في الأرض أما لم فهم ما تشين يعجو لنور لي لكن لا يشيرون أما لم فهم إلى آخر هذه الآية في بطري آية يتسكني اقتصر أيضا ملم فقراء وفي آية أخرى قال تعالى لا يريد أن تسكن للفقراء المهاجرين alẹ́gbẹ́nà ọ̀kọ̀lẹ́jọ níbi yàrí àwọn olóòfin nítorí àmì àwọn olóòfin sàrà fún àwọn aláìní almuhajirin àwọn tí a ń fi lé sàrà ń fẹ̀gbí fọmọ ti dúkìá àwọn alẹ́ wọ́n gbẹ́sì wọn sá alẹ́gbẹ́nà ọ̀kọ̀lẹ́jọ níbi yàrí àwọn tí a ń lé nù tí wọn ò légbó tí wọn ò léjà. ọ̀kọ̀dẹ̀ tẹ́sán náà wọ́n tàn án nínú àwọn àyà tí a ti gbọ́ yìí àwọn fòkòrò nìkan lọ́lọ́mdá kan kò ní ìsìn nìyí. ìgbà míì ọ̀dìyẹ pẹ̀sọ̀rọ̀ àyànnà ni ọlọ́run a máa dáadáa kọ mìsíkìnì ẹgbẹ́ bó ṣe wà nù ayà tó lọ́n sọ pé wàlá tàhádù náà látà ánìlì mìsíkìnì àà pé lọ́ọ́ ń ṣe ajẹ́ báyìí ẹ̀yẹ tí ẹ ṣẹlá yín lójú ọ̀yìn ẹ̀yẹ gbẹ̀rẹ̀ ayé yànjú nígbà tó fáwọn aláìní láti fún oúnjẹ láàyè míì wọ̀lẹ́ ẹ̀dá àlàtà àmìlì mùsùlùmí ẹni bómi ọlọ́kàn ní lẹ́nu kìí ń sàwọn èèyàn lójú ọ̀yìn lórí àti fún mùsùlùmí aláìní lórí àti fún lóúnjẹ adẹ́pọ̀n gágá mi bá bẹ àwòlá nígbà tí ọ̀rọ̀ bá yẹn rẹ̀jù ó gbàgbọ́ òní fọ́lá ìní lóúnjẹ jẹ àwọn mùsùlùmí ìgbà ọ̀nà àbí aláìní tó ṣe wípé fákérò àìní ń láàyè míì fàkàfàrọ́ tó ìtàn àṣàràtì masakin ọlọ́run bá ń sọ nípa ń bá fọlọ́ǹbúra òun ò ní ṣe nǹkan kan tó tún wá padà ṣe nǹkan kí ni tí wọ́n máa jẹ́ ìtàn rẹ̀ ọlọ́run bá ń dá ọkọ rẹ̀ pé aláìní mẹ́wàá ilẹ̀ yóò fún ló ń jẹjẹ tàbí dáṣọ sáláìní mẹ́wàá lọ́rùn tàbí ẹ̀kọ́ kọ́ sọ tí ọ̀bọ̀ wa lágbára àkọ́kọ́ ní mẹ́tẹ̀ẹ̀ta báyìí tó wá dà sí ààwẹ̀ ní tẹ́sánà gbọ́dọ̀ pé òun ní ṣe nǹkan tó wá ṣe àwọn náà wọ́n ṣe nǹkan tí ọ̀wá padà ṣe ná ṣèkà nígbà fẹ́lẹ̀ bẹ̀rẹ̀ yìí miskin nìkan pẹ̀lú ìdákọ̀ nínú ayọ̀ láàyè míì ọlọ́ni sàmúlẹ̀ ní ẹ̀sọ́fẹ̀rì sàìkàn àrùn sèpìlínà miskin náà bàtẹ́mà bàbá àdìkẹ́lẹ́ ti ń sọ nípa ẹ̀ ń bá sọ pé ìyá yóò ń lò ìyàwó òun bẹ́ẹ̀ ni ìyá àwọn ló ṣe rí yẹnni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bèrè ọ̀fọ́n láti mọ ìyá àwọn ọgbọ̀n èèwọ̀ náà ni òun ọ̀gbọ́dọ̀ sí máyàwó òun mọ́ tó bá fẹ́ tó báyàwó rẹ̀ láti pọ̀ èèwọ̀ ni o tí ó fi ṣe ìkànnà nǹkan mẹ́ta tí ń bọ̀ yìí máa kọ́ fẹ́ẹ́ dọ̀mọdéàbí bí ẹ̀bọ̀ wa lágbára àjẹpẹ́ yóò fún aláìní ọgọ́ta yóò fún adóńjẹjẹ yóò bá fún alágbára eléyìí náà adékúlé ọgbà oṣù méjì méjì fẹ̀ǹtẹ̀lé níta fẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni pé ọlọ́run dá akọ mìskínì nìkan kò dá akọ fàkíọ̀rù mú ẹ̀yìn wọ́n lọ sẹ́ka afáàní bẹ́ẹ̀ sì ni kò sí èméjì pé mìskínì lọ́lọ́run dá akọ ìyáda kọlọ̀fẹ́ ìmọ̀ ìfọ̀kọ̀rọ̀ àwọn tí ò ní pín pín tí wọ́n jẹ́ tálíkà àwọn náà kọ́ ní ọ̀rẹ́ wọn. fàyínàmù àwọn làbẹ̀lẹ̀ ìtàn àwọn gáàlẹ̀ tẹ̀sí kó ni pé bóyá nù hadith tàbí nù ayé àkùránì bọ́lá ń bá dákọ̀ miskin àti fakir ọ̀tọ̀ọ̀tọ̀ ntúmọ̀ wọn. sùmọ́tí a bá dákọ̀ ẹnìkan náà méjèèjì ẹ̀ adékúbẹ́ ti kó ẹnì kìíní tí a dá kọ́ nù bẹ́ẹ̀ náà ló kó ẹnì kejì tí wọ́n dá kọ́ ókò náà ní. adékúbẹ́ wọn sọ nípa miskin àti fakir bí bàtà bá ń sọ nípa ìsìláàmù àti ìmánì àwọn afọ́ọ̀lì àkídà wọ́n ní alìsìláàmù wàlìmán mùtàlàzìmánì ìdàtàrọ̀kọ́ ìjìtàmà wà ìdàtàmà ìtàràkọ̀ yẹn pé islam àti imani imani, náà ni méjèèjì ní ajọ máa ń wà papọ̀. ìdàkọ̀rọ̀ kọ tẹ́lá dákọ̀ imani nìkan tí wọ́n dákọ̀ islam mọ́ àti islam àti imani ìlọ́kọ̀ọ́lù. wọ́n yí bẹ́ẹ̀ tẹ́lá tẹ́lá dákọ̀ méjèèjì papọ̀ àdẹ́pẹ́ ìtumọ̀ islam ọ̀tọ̀ ìtumọ̀ imani ọ̀tọ̀. قالت الأعراب آمنا كل لم تؤمنوا ولكن كل أسلمنا فنبدأ أنا أبدأ lábẹ́ ìmánì ń bẹ̀rù ìmánì orígun bẹ́ẹ̀ bá ti kọ́ ọ́nà rẹ̀ bákan náà àwọn orígun márùn-ún ẹ̀sìn Islam ó ti kó sínú àmì nà ṣùgbọ́n níbi àdìsí abúlé ìbọn ọ̀ràn níbi àdìsí àwọn márùn bọ́n kàtọ́ àdìsí ẹlẹ́ẹ̀kejì tí mẹ́lẹ́kọ̀jù lórí ìtọ́wá láwòrán èèyàn tó wá béèrè nípa àlàámà rí ẹ̀sìn kó ló bá jẹ́kọ̀ọ́ sáwọn àṣà àdéńjẹ́ náà lọ́rùn ntọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé sàkóbẹ̀rẹ̀ ní àmì Islam sàlàyé fún mi kí ni ti ń jẹ́ Islam ànábi sàlàyé rẹ̀ nígbà ọ̀sẹ̀ tán sàdáka sàdáka bò ṣé o ti mọ tó wá bẹ̀rẹ̀ ni Umar ní fàájìd náà dáwò kó tó wá bèrè nípa ìmánì so níbẹ̀ wọ́n dákọ̀ ìsìláàmù lọ́tọ̀ ìmánì lọ́tọ̀ tí wọ́n ti lè wáyé báwọn adẹ́pẹ́ ìtumọ̀ ọ̀tọ̀ láàfún ìsìláàmù ìtumọ̀ táàfún ni wípé àwọn ẹṣẹ́ ìgbọ̀ ìjọsìn táǹsì fọlọ́n lè tó fojú wọn ìmánì wọ́n jẹ́ pé àwọn ìbáàdà táǹfọ̀ kàn án ṣe mọ́tọ́mọ́dá pẹ̀lú kánú méjèèjì méjì pátápátá ni ọkọ̀ náà ìrẹ́ ilé ẹ̀kẹta nínú àwọn tẹ́lẹ̀ tó láti gbà zaka tọ́ba ń sọ nípa pé miskin àti fakir ẹgbẹ́ bí àwọn àlàyé táwọn kan náà wọ́n fà àti wọ́n sọ nígbà tí wọ́n sọ ìyá láàrin wọn wọ́n ní fakir ilẹ̀ tó ti pé láàrin oṣù kan gbogbo iṣẹ́ rẹ̀ ti ń ṣe pátápátá kò tó ná fún ju kò tó ná fún ju ọjọ́ mẹ́tàlá sí ọjọ́ mẹ́rìnlá lọ. ìrètí bá ń tábà fún zaka bá ṣe fún mi wípé ọjọ́ mẹ́tàlá àwọn awo iye nǹkan ọjọ́ tí mo ń lọ ọ̀gbọ̀njọ́ sí àǹfààní lọ́dọ̀ àwọn ọ̀tàjọ́ mùsùlùmí àṣàrò àkàdà mbà àkàdà yìí máa kọjú mọ́kà mi àròkọjú ọ̀gbọ̀njọ́ àwọn abá gbé lórí ọ̀gbọ̀njọ́ wọn lágbára àtijọ́ tí ń fi ọkà ọjọ́ mẹ́tàlá ọkọ̀jọ́ mélòó ọkọ̀jọ́ mẹ́tàdínlógún kọ́lé àwọn afọ́ ní owó oúnjẹ ọjọ́ mẹ́tàdínlógún lẹ́ẹ̀kan náà oṣù kìíní oṣù kejì tí o dé ọdún yìí kò tí ì yẹ ẹja gbé lóde pé iye tó yẹ kó máa ná lójúmọ́ three thousand naira ni ṣùgbọ́n wọ́n ní one thousand naira lójúmọ́ èló tó kéwì tẹ́lẹ̀ two thousand two thousand lọ́nà thirty oṣù kìíní ẹ́ six thousand lọ́nà oṣù méjìlá ẹ́ méjìlá méjìlá méjìlá seven hundred gbogbo seven hundred and twenty thousand náírà fún lẹ́ẹ̀kan náà ẹ dákun ẹjọ́ bá fún seven twenty thousand ní lẹ́ẹ̀kan náà yóò kó lẹ́wọ̀ ẹ̀ máa fi oúnjẹ àdúgbò yóò àdáyé kàlà ẹ̀fì lóòótọ́ jẹ́ wípé lásìkò ọmọ àrùbọ̀n kàtọ́ ìgbà tí a ń mọ àdúgbò kọ́ lọ gba zakawa ọgbà ọkùnrin ọdún tó tẹ̀lé ńgbà tó ńgbà tó lọ ọ ara okùn bí wọ́n ń tọ́jú ńtọ́gbà okùn wá sí ní mọ̀ ọmọ mi ní à tí ọ̀rọ̀ tó bá bẹ̀yẹ zakamani bólú ń bọ̀ yóò já tó kó wá dẹ́bi ìbáni mi sọ pé ọgbà yẹn wọn ó ti dàgbàdà fáwọn aláìní bẹ̀mí nígbà tó wọn kiri kiri tó wọn rẹ̀ ń tó wọn sì àti ọmọ mi tó ṣe nǹkan ọdún tó tẹ̀lé bá ọdún kẹta tó tẹ̀lé báyìí ìní pé ààyè zaka bó fi ẹ̀ka yọ ọ́ táwọn tí ẹ jẹ́ ọlọ́rọ̀ tí ẹ jẹ́ ọlọ́lá tí ẹ bá yọ zaka bí ẹ ṣe ń yọ ni kò ní síbẹ̀ àmọ́ kankan mọ́. kódà olè o wọ́n ti dé o ẹ̀mí lọ ẹ má sọ olè gbélé o kò ní sí gbogbo lóyún mi. bàbá wa àfẹ ní ìkọlẹ̀ bá mi kẹ́ bàbá nígbà tí wọ́n sọ nípa fọláìdì zakat wọ́n kà máa fọláìdì one hundred twenty nínú tíra mi àṣẹ́rìndínlẹ́ẹ̀lẹ́mọ́tíẹ̀mù tó lára àwọn tí ẹ mú wípé zaka ìmọ̀ gbogbo ti àwọn ọ̀ràn àwọn ọ̀ràn dídá ìwọ̀ ọ̀daràn ìtọ́jà náà di èlò jíjà jíjà nǹkan gbà jìbìtì lílò ìlọrin lọ́wọ́ gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n ìbá ń yọ zaka bí fi kí wọ́n yọ ni kò ní í sí dààmú kankan. ṣùgbọ́n ọ̀gọ́fà ni wa kó jẹ́ ká lè máa tẹ̀lé àti ọlọ́run ká lè máa lò ó àfúnfẹ̀ pálífù ìran kẹta ní àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ láti gba zaka àdéhàmì lónìí àléyá ilẹ̀ àwọn tí ń ṣiṣẹ́ lórí àti gba zaka àwọn tí ń làkàkà tí ń fáyé tí ń gbìyànjú lórí àti gba zaka iṣẹ́ wọn lẹ́ta ni iṣẹ́ aláàkọ́ ni pé àwọn wọn gba zaka jọ iṣẹ́ aláàkejì àwọn wọn tọ́jú rẹ̀ iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta àwọn owó òpin fáwọn tí wọ́n bá lẹ́kọ̀ọ́ sí i. àwọn iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ni àwọn àmì nínú àlóyá ìyẹn máa ń ṣe. kábà ń sọ nípa àwọn jibat ní àwọn tí wọ́n ń gba zaka jọ yóò di wọn lọ́wọ́ pẹ̀lú bí wọ́n lábàá bá lè jẹ wọn. ìlú ìjọba pé bí wọ́n bá jẹ́ ọ lọ́rọ̀ àwọn náà tún lẹ́tọ̀ọ́ láti gbà níbi zaka. akálàṣe lásìkò tí a wà yìí àwọn tó wájẹ́ pé ìjọba gbà síṣẹ́ lẹ́pẹ́ ilẹ̀ Islam ní pítọ̀ iṣẹ́ tí ọ̀fẹ́ máa ṣe ni pé ọlọ́ máa gba zàkáyà owó oṣù rẹ ká máa fún ọ iye báyìí sórí ẹni bá ń kọ ní láǹfààní láti gbà níbi oṣù zàká yẹni pé ìran ẹlẹ́ẹ̀kẹta ni àlàhàmìlú náà lẹ́yà àwọn tí ń ṣiṣẹ́ lórí àti kọ́ zàkájọ àwọn tí ń tojúlé dójúlé ẹsẹ̀ kòkó dẹ́sẹ̀ kòkó lórí àtìgbàtà kájọ. fàwọn mẹ́lì jubaat àwọn afáàmà pọ̀ ní jubaat nípa nǹkan gba zaka náà ni. àlẹ́fẹ́lẹ́ ìjìnlẹ̀ náà nà àwọn ní à ń kó jọ tẹ́ ń gbà lọ àwọn tí wọ́n ní. fàwọn mẹ́lì jubaat ní zaka àwọn ní ń gba zaka wá fẹ́lẹ́ náà nà àmì àlẹ́ ha wọ́n ìsàmọ́wọ́n àlẹ́ wọ́n làwọn mẹ́lì. àwọn ní ń gbà lọ́dọ̀ àwọn tí wọ́n ní lọ́dọ̀ àwọn tí wọ́n lọ́ عمى ثمانية العمال العمال على الزكاة tàbí àlàámìlúnà aláàzàkáàtì kò sí ìta àpòmọ́ tá àpòmọ́. afọwọ́ ń tẹ̀ síwájú níbi àlàyé mi. wọ́n ní káàní nàbí yóò sọ̀rọ̀ lọ́rùn àlẹ́ yóò sọ̀rọ̀ ní ìyá bàhásù máa yé jìbì sọ̀dọ̀kọ́t. ìgbà yé láti lọ gba zakati wa lọ́dọ̀ àwọn tí wọ́n lówó tí wọ́n ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tí wọ́n lè bá wọn dáṣà mọ̀kíọ̀kíọ̀. wọ́n lè àká sí ní pàtàkì jùlọ àwọn tí wọ́n bẹ láwọn ìgbèríko tí wọ́n dáfà yẹn agbára mọ̀wádìí ní aṣèṣe dáàlì ka zamani ìyàgbá yìí mọ̀tàlá àníyàn. ó lè ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa rí ìgbà lásìkò ràkúnmí yẹ zaka bàbí màtìlá àmì àmì zaka ìnáwó ẹ̀sìn ní máa ń sábà gbàǹgbà náà nígbà lágbára àwọn kọ́ndọ̀mù iṣẹ́ ọ̀gbìn ẹran ọ̀sìn kótó di táwọn àdàbí dùn kankan kótó di pé wọ́n gbé ní ìrọ̀lẹ́. zaka lè yàtọ̀ ìlànà yẹ́dà ìlẹ̀ yìí anábìyà bùkátà sí kọ́ra àwọn èèyàn kan tí lọ gbà wá lọ́dọ̀ àwọn tí wọ́n bẹ́ẹ̀ nígbèríko sàyẹ́ àti ìlẹ̀bílẹ̀ ẹ̀dẹ̀ àgbọ̀rù òjìrọ̀ tàwọn wọn ti máa lọ sí ẹ lọ gbà wá ànábì fún wa ní owó làádà owó iṣẹ́ tí wọ́n lọ ṣe ànábì fún wa. ọwọ́ kan tàbí kó fún wa ní nǹkan kan ẹgbẹ́ bí ẹ̀tọ́ mọ̀kọ́ bíra àmàlẹ́ yìí tí wọ́n máa wà nípò iṣẹ́ ètí àṣẹ. wọ́n kí ni àwọn yẹ̀hẹ́sùn alẹ́ àmánì ṣùgbọ́n bá nàbí bá fẹ́ràn wọn tí ó bá rán ànábì ọ̀pọ̀ ọlọ́run bọ̀ yé àmánì ní tẹ́sẹ̀ lọ sí yé ó bẹ̀rẹ̀ ọlọ́run o má bàbí tó bá yẹ kọ́ gbà lọ́wọ́ má sì gbà ní tí ò ní tó ló jẹ́ pé ó máa ń ké fún wa ẹ mú má gbẹ̀bọ̀ ẹ bá ti gbẹ̀bọ̀ ẹ ti jẹ́ dòdò ẹ bá ti jẹ́ dòdò kò ní lè ṣòdodo. bákan náà wọ̀yà ẹ̀sìn afúnmáṣe wọn lójú ẹ̀yìn aláàlá yàtọ̀ ẹ̀mẹ́dàlẹ̀ ẹ̀mẹ́dàmbáwò ẹ̀dá àwọn tó ń lọ báyìí wọ̀yà kóòrò láwọn màmá náà adébí àmà sọ ọ̀rọ̀ tí ń bọ̀ ìfún wọn kì í fi mẹ́sàn-án àdéhìí o ṣùgbọ́n bí tìmọ̀ àdéhìí ń bẹ ṣe wá ìtí ẹsẹ̀ fún wọn ni pé ọ̀ràn tí mẹ́rẹ̀ẹ́dà ẹ̀tùn mùsàlẹ̀ kan lè zakat. tí wọ́n gba zaka jọ tán ẹni tí wọ́n bá rí pé ilé ìlẹ́tọ̀ sí kọ́ gba zaka ẹ̀fọn nínú ìfọkọ̀rọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ aláìní. fàyídà àtẹ́tù mi lọ́gbà wá dé tí wọ́n bá dé àwọn ìgbèríko tí wọ́n wá rí àwọn tí wọ́n jẹ́ ọlọ́rọ̀ هذا غني عنده الزكاة لنا من يعيب لي إليه القرآن agbẹ̀rẹ̀ tí ń ṣe àwọn ẹran ọ̀sìn wẹ́wẹ́wẹ́ wọ ebè bẹ́ẹ̀ ló tún ní àwọn ará kùnmí yóò tọ́jú ẹ̀rọ fún un. wàá bàtà pé ẹsọ wọn rí ẹlòmíì ìtọ́jú aláìní ẹgbẹ́ kò ní gbọ́n kò ní já fàlákùn àǹtá ọ̀gbọ̀n mi ní abẹ́lẹ́gbẹ̀ mi ni adékòyẹ lẹ́tọ̀ọ́ láti gbà lọ́wọ́ ẹni tó jẹ́ ọlọ́rọ̀ ẹni tó jẹ́ olówó wọ́n tún àwọn tó àádà ìfọ̀kẹ́yìn tẹ̀bá gbà lọ rẹ̀ tán ẹni tó jẹ́lẹ̀ ìwé ìyẹ̀ wá fún wọn náà bá kí ọmọ rà kùn tó bá wá pín tán nítorí bá wá ṣẹ́kù lọ́dọ̀ yín àti níbí ìlẹ́yìn ẹkọ wá fún wa ní wàjú ẹ̀rùn kálíbà pín wọn náà tún ìkọ́ni akọ àwọn afẹ́yìn náà ní akọ àtàwọn àbẹ̀kọ ẹ̀kọ́ ẹ̀sán lórí pé ẹ̀sìn wàhálà lórí àtikọjọ. wọ́n ọjọ́ àbàkùn owó ìgbọ́n yìí àfẹ́yìn náà bàkàánà rọ̀ṣọ́ọ̀n sàlọ́láhùn àlẹ́yìn ọ̀sẹ̀lẹ̀ ní ẹ̀sìn màálà dáríkà. nǹkan méjì táwọn ẹni máa ń ṣùgbọ́n lójú ẹ̀mí sínú. lọ́bẹ̀rẹ̀ ọlọ́run àmánà lẹ́fẹ́ lọ́gbà ẹ وقد ورد في حديث في حديث أن النبي صلى الله عليه وسلم قال هدايا المال غلول òṣìṣẹ́ òṣìṣẹ́ ìjọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ máa fún alẹ́bùn ẹ̀bùn tẹ́ ń fáwọn gòlóòlù ní dídà tó yẹ jí nǹkan ogun tó yẹ jí mú kó tó dìbò lọ́ọ̀pù ṣètò ṣe yóò dá lóògùn ní gòlóòlù ń bẹ̀rù. adẹ́pẹ́ ìtumọ̀ rẹ̀ ní wípé láyé akpọ́lù àdéhìyàtà mìnàdín mìnàdín zaka àmúkẹ́rẹ́ pé wọ́n bá yọ zaka sọfẹ́ ló gba zaka lọ́wọ́ wọn má gbẹ̀dùn kankan lọ́wọ́ wọn o wọ́n kàtà lè kàlẹ́ akpọ́lù yà fà wọn má ti dé wọ́n ṣe ẹ́ lálejò nǹkan ọba lọ oníkọ̀ọ̀rún màá bàtà ànàwó nítorí mi ìsọ̀mọ́ mi pé. ó máa jẹ́ pé nígbà tí ẹ bá ti sí lálejò àbí ẹ fún lẹ́bùn ẹ̀yin lè yẹta gbọ́ọ̀dọ̀ kọ́ni yẹta gbọ́ọ̀dọ̀ à ń sọ àìdíyà ó lè bá ẹni tó yẹ kọ́ yorùbá kan kó bá fojú fún àwọn nǹkan kan àwọn yorùbá àwọn náà ké ni wọn ò ní fíà ẹni bá ti jẹ́ dodo kò ní í sọ dodo ṣùgbọ́n ìdálámi yóò dè làwọ̀ wọ̀lámi yóò kéré mọ́wọ́ bí wọn bá ti fọ́ ní nǹkan kan tí wọn sì pa ní ojú iṣẹ́ náà lé ní nítorí iye ọgbà ní ọgbà nínú àwọn ọba títí lálejò inú òlejú ni kọ́kọ́kọ́ sórí jẹ́ pé àdìsí kan bẹ̀ tí àwọn afá máa ń mú wa àdìsí ń fẹsẹ̀ múlẹ̀ àdìsí ibnu alẹ́tìbíyàmì arákùnrin tàbí ní tó ojúṣe náà bá fọ́dọ̀ báwọn àdéhùn àti lánàá anábìrin náà láti lọ gba zaka ràkúnmí ó ti lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ dé omi abẹ́lẹ̀ kan wàá da ó dí ayíláyà nítorí lọ́ọ̀bà tì í nì sẹ́rílẹ̀ wọ́n ìṣẹ̀gùn fún mi o ṣẹ̀gbọ́n sí òtọ́ kẹ̀tì nílé o ṣùgbọ́n lẹ́yìn ẹ̀bùn ni a ti ṣe fún mi kí lànà ìdí wá ṣe. fàgọ́dì bá nàbí yóò sọ̀rọ̀ lọ́gbà ọ̀hún àlejò ọ̀sán lánàá anábì bí wọ́n pọ̀ ń jẹ́ náà o wọ̀kọ́ ọmọ àkọ́sí báyà àníbi wá dìde ọ̀nà rẹ̀ ó ṣe kútúbà ọba àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run ẹ máa wo ẹ̀kọ́ o àníbi ọ̀sẹ̀ pé lágbájá làkàṣègbè rárá ẹlẹ́kọ̀ọ́ lànàbí bẹ́ẹ̀ ló ṣe wí. ó ní máa bá a lọ àmì lè ní àbáhàtòrò kí ló ṣe ìkànnà àwọn òṣìṣẹ́ mi tí ó ràn níṣẹ́ kó lọ gbàǹgbà nǹkan wá kó lọ gbà zàkà wá nígbà bá wá dé payá yóò máa sọ fún mi pé áádá làkùn wà áádá ó rí àlè níta ni lọ gbà wá ní o eléyìí ni mo ní o wọ́n ti ṣe ẹ̀bùn fún mi ni táwọn gbọ́n tánà bí yìí o ó ní àfàlà kọ́ àdá sí ìbẹ́ ìfẹ́ àbí ó ti dẹ́kun sílé bàbá rẹ̀ bóyá bó ti ẹ̀ fún bóyá wọ́n fún yẹn ní pé ẹ̀bùn ti ẹ̀ fún nítorí pa àárín sẹ́ni máwò lè yọ ọ́tọ̀ dá ìwé ẹ̀ pàtó ìtọ́jú kan náà. bẹ́ẹ̀ bá lọ àwọn ènìyàn bá sọ̀rọ̀ wọ́n ní pé sọmọ àkàdà yìwà gbẹ́kọ̀ọ́n alàlùbẹ̀lẹ̀ lẹ́yìn náà àdébì tí wọ́n níbi kútùbà náà ó tún wá bẹ̀rẹ̀ sí ní bá wọn sàgbé wí wọ́n bá wọn sọ̀rọ̀ nípa aburú tí ń bẹ níbi kí wọ́n jí ọ̀rọ̀ ogun kí wọ́n jí kóyún rẹ̀ kó tó ti tó wọ́n kù. ìdá àlefowó lásìkò táyà owó ìlú táwọn ẹ̀ tẹ́ ń kó jẹ tẹ́ ń pín mára wọn lọ́wọ́ náà ẹjẹ agbọ nta anabi mi sallallahu alayhi wa sallam anabi mi ee kó wa yín nta nba ń fẹ́ lọ́dọ̀ mi ee ti bèrè Ọlọ́run mi lómi o kótó dídá ọgbẹdà àlùkìyàmọ yẹrẹ Fatima ọmọ bíbí náà anabi sallallahu alayhi wa sallam nta ọba ń fẹ́ lọ́sọ̀dọ̀ bàbá rẹ̀ ti bèrè báyìí o kótó ọgbẹdà àlùkìyàmọ tó tó tọ́ba wa rí ẹ má jẹ bẹ́ẹ̀ nìkan ní yín pàdé tọ́ba dídá ọgbẹdà àlùkìyàmọ o kẹ́gbẹ́ gbà tó wà ní ayé ràkúnmí ràkúnmí òtí gbígbé ewúrẹ́ eléwúrẹ́ òtí sòrí kan wọlé adìẹ aládìẹ òtí dàgbà délẹ̀ òtí kan wọlé kẹ́gbẹ́ bàbá àdìjọ́gbé ní alìkìyàmẹ́ wọ́n lè di nafsu muhammadu nìyàdé láàyè náà lọ́wọ́ àdùnmí nkùnmí ni àṣẹ àn ìlà jáde ìjọba alìkìyàmẹ́ ẹnì kankan wò ní jí nǹkan omi nǹkan gbé láyé yìí àwọn ẹgbẹ́ta jẹ́ òbí náà lèkì àmà yóò wá tonti tó jí bò àwọn tí wọ́n jí ẹ̀rọ àmì wọ́n máa wú ẹ̀rọ pọ̀ lọ́jọ́ àlèkì àmà. àwọn tí wọ́n jí bò láyé o èyí ò rí ni ọjọ́ òbí náà lèkì àmà. bàáyà lọ́rùn lọ́rùn rọ́ọ̀lù rẹ̀ bá táìpẹ́rẹ́ àkọ́mí lọ bá jí bò òórùn yóò máa pariwo bí àkọ́mí ṣe máa dún. àbí máa lò wọ́n máa ṣe mọ́ọ́ mọ́ọ́ àbúrú rẹ yóò máa ti lẹ́ẹ̀ lẹ́ẹ̀ tó máa pè ní anábìgbà mi ń wò lé gbẹ̀mí kankan o. wàá kàbà yohan gbèdé mi láti náà fi lè máa rẹ̀ anábìgbà bẹ̀rẹ̀ sí ká wọn náà ràn án owó ìtàwọn ẹ̀sìn ẹ̀ máa jí. والله تعالى يقول من القرآن من سورة آل عمران الله ذلك لا تنبق وما كان لنبي أن يغل ومن يغلل يأتي بما ظل يوم القيامة kọ̀ọ̀ dojú mi kọ̀ọ̀ lẹ́tẹ̀ẹ́ bí ọlọ́run láti wá jàǹbá ẹ jàǹbá tó di nǹkan kan mú tí o ṣe tiẹ̀ ọ̀rọ̀ ogun ojúmọ́ kí wọ́n tó pé oníkàwé ó mú ọ nípa ọjọ́ ọ̀pọ̀ ọlọ́jọ́ gbọdọ̀ àdìkí àmà. alákùnrin kan bẹ ìmọ̀ abánadí ìdí ẹrù tó bá fẹ́ lọ sójú ogun tí bá ń bọ̀ náà àwọn ìtumọ̀ ìgbàárí ẹ̀sìn ànábì arákùnrin máa mójútó wọ́n sọ jagun tán jọ kan ọfà tí wọn mẹ́ńtó jù ú ọkàn wà bá arákùnrin ní àfi pín lọ́ba gbẹ̀mí rẹ̀ lọ́ba kú mẹ́ta ń parí wá òkùsọ̀ ìdí òkùsọ̀ ìdí òkùsọ̀ ìdí òkùsọ̀ ìdí ànábì mi ta ni. ìwé àbí náà ọmọ nání nání lọ a iná bò ọ̀nà wá ṣèwádìí ṣèwádìí wọn padà rí wípé ó jí kìnnìkan mú inú ọ̀rọ̀ ogun tí wọn ò pín sọkọlọ nǹkan tà ní wọn. ìyẹn ní pé àkọọ́dà kan láwọ̀ àyè àmìlà máa bẹ láwọ̀ ìjìyà lónìí ó jẹ fún yàn lọ́tọ̀ pé n tó jí láyé wọn máa rò káàkiri tó wá kọjú ọ̀gbìn àlùkìyàmà kó tó wá lọ jìyà rẹ lójú páálí nínú náà. فاعتبر هذا هدية واعتبره غلولا ẹ̀bùn ànábì kàkún pé nígbà tí yàn jí ọ̀rọ̀ ogun tí yàn jí kọ ni. lẹ́nu owó bí ẹ̀lẹ́ yìí torí pé tí a fún pé ìṣẹ̀bọ̀ fún ní tòótọ́ ṣùgbọ́n ọdí náà ó náà máa fojú fún àwọn nǹkan kan fún wọn fàyọ̀dà ajá ìlà ìnáyàsìn wọ̀zàkàtún mọ́sálà ní àṣẹrọ àṣẹrọ ní ẹlẹgbẹ́nà mi tó bá lọ bá òyìnbó tó ti rí pé wọ́n ti fún lẹ́mù nítorí kí wọ́n fún ẹgẹ́ bíi zàká níbi ẹran ọ̀sìn wọn wẹ́wẹ́wẹ́ mẹ́wàá ni níbi ìràkúnmí márùn ni fọwọ́ òde ìlànà yẹtì ààbò ní ewúrẹ́ kan àbíyẹn fún lágùn kan àbíyẹn ti ẹ̀pánlé àbíyẹn ṣe lálejò fàídà òyẹ̀ sáàyè nínú yóò ti jù àwọn Yorùbá ní bẹ́ẹ̀ni bá jẹ ojú àmọ́ àti ìrìnkí yóò ti jù nítorí ẹ̀kọ́ gbà kò ní lè gbà á kẹ́lẹ́ yóò má bàa wá ṣẹlẹ̀ òjútẹ́ náà gbà sẹ́lẹ̀ bá àdéhùn àṣẹlẹ̀ ló kọ̀ fún wọn pé ẹ̀bùn tí wọ́n bá fún yín ẹ gbọ́dọ̀ gbà á lọ́wọ́ ẹ̀yìn kankan o. lẹ́nu màkàrà mú wàá àdìlá ohun tí ó parí ọ̀rọ̀ kan náà ń tún mí. afáwa ni wàfí ìgbà mẹ́rin náà ha àgbà lásìkò tí a ta àwà yìí tó fèrè ìṣòkó màtìrìlẹ̀ náà rọ̀ wá sí lò ọ̀rọ̀ ọ̀nà fún ìjọba láti ṣètò owó oṣù kan fáwọn tí wọ́n lè máa gbàgbà kájọ owó oṣù yìí ṣàríyà ni oṣooṣù ni wọ́n máa gbà á kàfáìrì lè mọ̀ wà gbà fún mi ẹjọ́ bí àwọn òṣìṣẹ́ lè kú ni. fàyidà kánú kàdáríkà tọ́ba ti á rí bá fàyínà wò la yàhíkù lan ayé ọ̀ṣẹ́ àmìnà àbí zakawati wọ́n ti ń bá wá gbà lóṣù kẹfẹ́ pé iṣẹ́ ìṣẹ́ níbi kọ́ lọ́ máa gba zakawa kọ́ lẹ́tọ̀ọ́ láti jí nǹkan kan mú láti pa nǹkan kan máa gbogbo nǹkan bá gbà ń zàkà pátá ń lé ẹ̀kọ́ lẹ́wọ̀. bẹ́ẹ̀ yàtàbàrún kàwòkàlà adékònígbà tó bá wà bàtà àríbàwọn nígbà tí a ń yàn ọ́ tí a fi ọ́ ṣalákòóso lásán pé máa gbàjọ ni. ọ̀yọ̀dọ̀kọ̀lẹ́ náà fi bẹ́ẹ̀tì máa ọba tí ń dàdé bẹ́ẹ̀tì máa lè tààrà wà lára ìlera nínú àṣẹyìn wọn àní lẹ́tọ̀ọ́ sí nǹkan kan tí màá bá ti ń gbé lóṣù yálà ò kéré ni àbọ̀pọ̀ nínú ìgbàká. wàdà ìkàlẹ̀ àmì ẹ̀hákọ̀ lẹ́bi fàrọ̀dà ìlà ẹ̀kọ́ ẹ̀kọ́ náà bá tó gbò lẹ̀ fún wa ìdẹ́mà hùwà ìdálàmùjẹkùnlámù ṣe é ọ̀n nípa ẹ̀kọ́ ọ̀bà ní nǹkan kan tí ń gbà látọ̀dọ̀ ìjọba látọ̀dọ̀ orílẹ̀-èdè ni o. ṣàyẹ̀dà pé ìlẹ̀lá ń mọ̀ká pé ìjọba ń bà tí ó yàn wọ́n nítorí wọn ni pé lánà ti kọ́mṣẹ́ra kò lówó oṣù kankan táàmù fún yín. wọ́n lọ yóò fọ̀rọ̀ lákọ̀mṣẹ́ra ni. àti nípa kankan táàbù fún yín ṣùgbọ́n níbi zakate ẹ bá gbà òdi ohun tẹ ẹ bá rí pé ẹ lẹ́tọ̀ọ́ sí tí ọmọ jẹ́ gbẹ̀mìíró fún yín lóúnjẹ tí ọmọ jẹ́ mùkà fáà owó oṣù owó iṣẹ́ ẹ máa gbà ó fàyà òbí ìnàdàkọ́lẹ̀ hakim àwọn tó wọn bá ti aríbá ń òdi ohun tí wọn bá lẹ́tọ̀ọ́ sí nìkan ni wọ́n máa gbà fàlà abúlmà alálẹ́ àánilè wàlẹ́ abúlmà alálẹ́ mùwákìlì ẹ̀ńtọ́ yẹn yẹn bẹ́ẹ̀ wọ́n ti ẹ̀yàn náà ọ̀gbọ́dọ̀ gbọ́n fẹ́yàn ọ̀gbọ́dọ̀ gbé sí àmì ìgbà fọ́rìdà láàrin fàlẹ́ ìsìlámù hanyà tó jàwàzó mọ̀tẹ́ máa sọ pé iye báyìí ní kẹ́ ẹ máa mú wọn lẹ́tọ̀ láti mú ayọ̀ rẹ̀ o. سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. إذا جزاكم الله خيرا. abẹ́lẹ́ ọba lẹ́kẹ́lá kẹ́lá kan kẹ́lá san àwọn afárá ní ẹ̀sán olóore eléyìí tí wọ́n sọ fún wa yìí náà kí ọlọ́run kọ́lá kan kó jẹ́ kí ó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa láyé ń bí àti ọjọ́ ìgbọ́dà lọ́kìyàmà bí a ṣe gbọ́ yìí ilé ìtajà jùmí náà ọ̀nà ni kí a sàmúlò rẹ̀ níbi tí ọba ti bá ẹnì kọ̀ọ̀kan wa wí kí kálukú ká lọ ṣe àtúnṣe rẹ̀ ní báyìí a máa ka àwọn ìbéèrè tí ó wà níwájú wa àwọn tí a bá ní ìbéèrè jẹ́ kí láti fi sọwọ́ síwájú ìbéèrè àkọ́kọ́ nínú àwọn ìbéèrè tí ó wà níbí wọ́n ní ẹ bá wa ṣàlàyé ojú wo ni Islam fi wo kí ọmọ afẹ́ ọmọ kékeré ọmọbìnrin tí ó ti dàgbà àti obìnrin tó ti dàgbà bí a tó ti lé ní ọgbọ̀n ọdún sókè ojú wo ni Islam fi wo Bismillah alhamdulillah والصلاة والسلام على رسول الله ní ìdáhùn sí ìbéèrè tí wọ́n béèrè bẹ́ẹ̀ ìbéèrè méjì ni ìbéèrè àkọ́kọ́ ni pé ojú ìwọ ni Islam ti wo fífẹ́ ọmọdé ojú ìwọ sì ti wo fífẹ́ àgbàlagbà pẹ̀lú pàtàkì lọ́jọ́ ti lé ní ọmọ ọgbọ̀n ọdún thirty years nípa fífẹ́ ọmọdé ọmọdé bá ti jẹ́ ẹni tó ti bàlágà tó ti ń ṣe nǹkan oṣù sórí ẹni báwọn àti láǹfààní láti fẹ́. Maisha rẹ̀ bí a àníyá ilẹ̀ tó kò ní èjì kan pàtó ọmọ mi ń bàlágà ẹgbẹ́ bí ìtọ́ tẹ̀wọ̀n jùlọ ní ọ̀rọ̀ àwọn àfà. Ó lè bá ti ló ń ṣe nǹkan oṣù apẹ̀rẹ̀ kan ní tó pé ọmọ ilé ìdìbàlágà ẹ̀sìn ó ti bẹ̀rẹ̀ mọ̀ fún un gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí mi kọ́ lẹ̀ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn máa kọ́ fún torípé náà ti tó ojú bọ́. ṣùgbọ́n ìyá ọba wa fẹ́ ẹni ọ̀dà àpọ̀ tó ti bàlágà tó bá ti àbàlágà káàrin bí Islam bó ṣe là kalẹ̀. ètò dáa jù oníkéyọ̀ lọ bá òbí ọmọ ọmọ yìí báyìí báyìí báyìí mọ̀ fẹ́fẹ́ ètò dáa jù yẹn lè confam ti ọmọ náà fẹ́ kó bá láǹfààní láti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtọ́ dáa jù ẹni tí àlọ́ sọ́dọ̀ àwọn òbí rẹ̀ níbàámu sí hadith mu aisha rẹ̀ aláwọ̀ àníyá nígbà tí wọ́n fẹ́ nípa àwọn ètò ìgbéyàwó oríṣiríṣi ètò ìgbẹ́ nígbà àjà ìléyà kí ìsìlámù tó tó. so kò sí éèjì kan pàtó kí ìsìlámù gbúrò lẹ́pẹ́ nítorí oṣù lọ́kọ tàbí nìkọ́kùnrin náà kì í kò sí níyàwó. lẹ́nu bí tí ó ti tó bí ọmọ ọgbọ̀n ọdún sọ̀bọ́lá mi lóyìn bẹ̀yà ìdíwọ́ kàbọ̀ mi àbẹ̀tìrì ilé ọkọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ̀yà fúdi kàbọ̀ mi. bí o bẹ sọlá ni pé ọ̀nà èjì kan tí o máa ń fẹ́ yàtọ̀ ṣùgbọ́n ìtọ́ dáa jù bí o bá fẹ́ fẹ́rẹ̀ bí ẹni tí yàtọ̀ bí kéwù ẹni tí ó jẹ́ ọlọ́mọdé ojúṣe náà bá sẹ́lẹ̀ bá rẹ̀ sẹ́lẹ̀ ìgbà tó pàdé Jábir bin Abdullah o ti fẹ́ yàwó náà ti fẹ́ àá ọlọ́mọdé láfà àgbàdúlọ́bọ̀ ọlọ́dúnlọ́bọ̀ ni anábìyà hàlà bíkẹrọm tùbàáìdùrú wàtùbàáìdùkù tùbàáìdùrú wàtùbàáìdùkù tùbàáìkùrú wàtùbàáìkùkù tùbàáìkùrú wàtùbàáìkùkù kí ni jẹ́ fọlọ́mọdé ọlọ́run tó fi rí pé ọ̀rọ̀ rẹ̀ mi fi ọmọ ọgbọ̀n náà rẹ̀ mi fi ọba dọ́wọ̀ kẹ́ ọmọ ọgbọ̀n dọ́wọ̀ kẹ́ jẹ́ ọ̀rọ̀ sọlọ́mọdé lọ́dà àjùwọ́ mi ìlẹ̀ tí wọ́n bá fẹ́ fẹ́ obìnrin lọ́dáàjù sọ̀rọ̀ kò sí nítorí láti fẹ́ adélébọ̀ náà o ojúṣe aláwọ̀ bá sẹ́lẹ̀ láàrín sẹ́lẹ̀ pé èèyàn kọ́kọ́ fẹ́ obìnrin wọn máa kọ̀ jíjà ní ẹsẹ̀ àtìmọ́ báàbò ti ń bẹ láàrín àwọn méjèèjì àmẹ́bí twenty five wọn wá kọ̀ jíjà forty so fifteen forty fifteen years ìní àgbà lọ́wọ́ àmẹ́bí lọ́rùn àdéhùn ọ̀sẹ́lẹ̀ tí ó bẹ̀rẹ̀ lọ́wọ́ pé sẹ́ríkọ́bì ló ń tètè lọ ilé ọkọ òórùn tún bẹ́ẹ̀ ìkíní ẹ̀ńtọ́ bá jẹ́ òbí ọlọ́run fi yọ ọ̀run kúrò lọ́rùn rẹ̀ orúkọ màdé ọlọ ilé ọmọkọ lẹ́yìn tí ò pé ewu lọ́jọ́ fòbí lọ́jọ́ ọlọ́run lọ́jọ́ ọ̀gbìn àdìkì àmọ́ fún wọn òbí lẹ́rẹ̀ bóyá ló fi fi tọ́mọ rẹ̀ fi tí wọn ò fi bá nílé tó jẹ́ tó gbóyún ní lọ sílé ọkọ sọkúlẹ̀ ló bá alágbé lẹ́yìn ó ní bá ti bàlágà ìwé rẹ ti dúró ìwé náà ti dúró ọ̀rẹ́ kó bẹ́ẹ̀ ẹ kù lọ́wọ́ ni sèǹtì òfin méjì oṣù sì ná ntọ́wọ́ ẹ̀rọ ti kàn ẹjọ́ ti rà ẹjọ́ ti bí àbùkátà rẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àdá. ẹni bí pé kí ni fún ẹni fẹ́ obìnrin ṣùgbọ́n ìyá ẹni tí fẹ́ fẹ́ yìí kì í ṣe mùsùlùmí kírísítẹ́nì ní tẹ́gbẹ́ ó sì gbóná nínú ẹ̀sìn tí ń ṣe tọ́mọ́ sì jẹ́ mùsùlùmí pé irú àmọ̀ràn ó lẹ́lẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀. ìkíní ni pé gbogbo tí yàrá fẹ́ fẹ́ lóbìnrin pátá àbúrò fẹ́ dáwọ́ lé nǹkan kan láti ṣe istikhara ọkọ̀ ṣe pàtàkì náà istikhara mi ìbáyìí ń ṣe fún èèyàn lèyìn ó ṣe é nẹ́sílà méjì ni ìlèyìn ọ̀yàn ó lè jẹ́ sùn ó lè jẹ́ lẹ́yìn gbogbo ìgbà tí wọ́n bá sáyìn lọ́yà lọ́wọ́ nẹ́sílà méjì pẹ̀lú tí wọ́n ṣe sọ̀rọ̀ ní ẹ̀ka aláwọ̀kọ́ lẹ́yìn fatia sọ́dọ̀tẹ̀ lè kàfíràn bákẹ́ ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn fatia sọ́dọ̀tẹ̀ lè kíláàsì tí ìbáwá sálámà ìyẹn ṣe àdúrà pánàbí kọ́ wa aláma èmi àṣàkérò kàbẹ̀rẹ̀ mi kàwá àṣàkérò kàbẹ̀kọ̀dọ̀ àti kàtó ọjọ́ parí ṣùgbọ́n tí obìnrin sọ̀rọ̀ pàtó ní àtọ́ bá obìnrin sọ̀rọ̀ rárá o tuntun lẹ́yìn ìgbà eléyìí ti jẹ gbèsè ara nílé mílíkà ìléyà ọ̀nà láti ìléyà ọ̀rọ̀ káńtà ìléyà láti ìléyà àjẹsí lẹ́yìn o kọ́kọ́ ìbéèrè tí wọ́n béèrè pé ẹni lọ òbí rẹ̀ kìrìsìtẹ́nì yìí so definitely kìrìsìtẹ́nì lọ náà kó tó padà di ṣe ìsìláàmù tábàdé pé ṣe islam nítorí ọlọ́run ó ṣe islam nítorí ọlọ́run kí èsì pé bóyá torí ẹ̀tàn jẹ torí kọ́lọ̀ nǹkan sàmì ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń fẹ́ ìyàwó tó bá ti lè jẹ́ pé kírísítẹ́nì ló fẹ́ gbàpá àwọn ọmọ rẹ kírísítẹ́nì gbogbo wọn pátápátá ọ̀gbẹ̀ àfẹnutọ́lẹ̀ ń bá là nìkan kì í tiẹ̀ sábà wáyé kírísítẹ́nì láti pé bóyá ìyàwó jẹ́ kírísítẹ́nì àwọn ọmọ náà kírísítẹ́nì wọ́n ṣe mo láwọn àpèjúwe tó pẹ̀ tí mo lè mú wá dáadáa lórí rẹ̀ so mo lẹ́nu kan tọ́jọ́ pé christian ní pílẹ̀ so ìyàwó rẹ̀ ti rí tó ní mùsùlùmí ni ṣùgbọ́n lẹ́nu kò wọ́n gbẹ́sìn yẹn pẹ̀lú àánú ọlọ́run gbogbo ọmọ rẹ̀ pátá ẹni àti di mùsùlùmí lójú ayé rẹ̀ oní àgbẹ̀ndọ̀ gbogbo ìní ọkọ wọn náà padà ṣe islam ṣojú bọ́ọ̀dà mi ló ti jẹ́ sí mi ṣáàṣì lọ́pọ̀lọpọ̀ tó ṣe wí pé christian ni wọ́n fẹ́ lóbìnrin gbogbo ọmọ rẹ̀ pátá church tójú pẹ̀lú ní wípé ìyá ń ta àfẹ́ràn bá rí pé mùsùlùmí ni tó sì yànjú lẹ́sìn obì ìpìlẹ̀ ó pin kọ́ nípìlẹ̀ ẹ̀fọ́ máa ń lọ́kọ́ tí ọba rẹ̀ bá ti gbà yóò tẹ̀lé bẹ̀rẹ̀ láti gbẹ́ wà lẹ́yìn alẹ́gbẹ́ e sí wà lẹ́yìn o pé èmi ò sì máa ní nínú ẹ̀sìn dáadáa ẹ̀ńtà bá sọ́jà kan náà wọn rẹ́lẹ́tìfù wọn olóòṣà akéde tó lára ṣòro tó wù láyà ni pé kí ẹ jẹ́ mùsùlùmí tí ó bẹ̀ lọ. sòwòtọ́ tó máa ń bá nífẹ̀ẹ́ yàn dénúdénú tó ṣe ìsìláàmù dénúdénú kò sí tó burú tí yára ariwo ọjà ni. nítorí kó fẹ́ lo bí nǹkan mìíràn ó bẹ̀ mùsùlùmí kúlẹ̀ fún yàn lẹ́fẹ́ sọlá wọn sànù wa. Assalamu alaikum ẹni bèrè bèrè pé ẹjọ́ rẹ bá àtàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ ìmúlò ìlú imú lílu ẹnì kápẹ́lá tó ń bẹ̀rẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ tí ó lọ kò sí mọ́ àwọn ọ̀sẹ̀ tí Islam tó fara mọ́ bàbá wa Mukhtar Shinkiti nínú tí àwọn àjẹrà àti tìgbéyà lára àwọn ọ̀sẹ̀ tí Islam tí ó fara mọ́ ńlọ́wà àwọn bá a lè fi ṣojú fáfáà rà ẹ̀ pẹ̀ dáadáa sọ̀rọ̀ táwọn ọmọ burúkú máa ń wọ̀ káàkiri àwọn olùwọ̀ fàáfàá rẹ̀ nínú lókòsí tó burú ṣẹ́run bírun ṣẹ́run lọ sára rẹ̀ lóbi tún sára rẹ̀ lọ́sọ̀ dáadáa lókòsí tó burú láti ṣe ilẹ̀ ṣùṣù bá ń lu mú àmì kí à ń gbé ka à ń lọ ìkánná à ń lọ ọmọ ìpéǹpẹ̀jù ṣùgbọ́n lẹ́yìn ọ̀lẹ́pẹ̀jù ìṣẹ̀dá ìsìlámù lọ́wọ́ ẹlẹ́gbẹ̀rẹ̀ mi rẹ̀ pé ṣé ẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ ṣíṣe ọwọ́ rẹ̀ wà lọ dédé tí ẹkọ̀ náà lẹ́tọ̀ sí láti gba zaka tabati eré ni kánà àwọn àròyìn àwọn èèyàn méjì ẹjọ lára èèyàn wọn náà ti láti gba zaka ó dẹ̀ nílò tó jẹ́ pé òṣìṣẹ́ ìjọba ni ó lè wà ní level fifteen kọ́ yóò sì lẹ́tọ̀ sí kọ́ zaka ó ń kápọ̀ tí ń bọ̀ ni ṣùgbọ́n àwọn bùkátà rẹ̀ àwọn tí ń bẹ lábẹ́rẹ́ ó tún lò káàtà sí gba zaka á fún zaka káàtà ẹ̀rọ ìyá rẹ̀ yẹn ni èyí ń ṣiṣẹ́ ọdún sí ẹ̀wọ́ ó jẹ́ pé bùkátà ìzàkà ẹgbẹ́ kan ṣiṣẹ́ iṣẹ́ nìkan la kà ní owó rẹ̀ ọ̀yọ́ ó tún jẹ gbèsè bẹ́ẹ̀ ní nàìjíríà náà dìbò ó náà lọ́tọ̀ láti gbàgbé zaka káàtà ti rí èrè mi lára rẹ̀ nígbà tí rí ìyá rẹ̀ báyìí ó láti gbàgbé zaka. Assalamu alaikum ẹni béèrè béèrè pé ìyàwó tí a kìlọ̀ fún pé kò gbọdọ̀ jẹ́ńjẹ Christmas àbí oúnjẹ new year tí a wá jẹ irú oúnjẹ bẹ́ẹ̀ ẹni sí irú ọkọ rẹ ní jìyà tí ó jẹ àbí kò ní. ìbéèrè mi pé obì káfáàrì tí yẹn ń bá sọ̀rọ̀ lọ́mù májẹ̀ǹjẹ̀ níyà májẹ̀ kírísítẹ́nì májẹ̀ǹjẹ̀ mọ̀lídìmọ̀ ṣùgbọ́n tí ẹ̀ gbọ́ ó tún jẹ́ sọ́kọ rẹ̀ níjìyà ní tí ó jẹun ọjọ́ ọlọ́run kò sí jìyà tí ó jẹun ọjọ́ ọlọ́run torí pé wọ́n láàkẹ́ zero wá zero tó ń zero òkọ́rọ́ ìyàwó lẹ́sẹ̀ ìgbà tó kọ́ bá ti lè ṣe wá àṣì fún tó bá sọ̀rọ̀ lọ́run tí ẹ̀ gbọ́ sọ̀rọ̀ kò níyà kàkà tí ó jẹun ọjọ́ ọlọ́run. náà a lọ ilé ikú ẹni bí rẹ̀ bí rẹ̀ kí ni àmàrán ní àbí ìyànjú tẹ́lẹ̀ gbà wá ní àwùjọ tá a wà tí ó lè tí ó fi lè dé ìwà àgbèrè ṣíṣe kù láwùjọ wa eléyìí tí wọ́n ti gba légbòkó láàrin àwọn ọmọkùnrin àwọn mùsùlùmí lọ́kùnrin àbí ní obìnrin. ìbéèrè tí a bẹ̀rẹ̀ ni pé ìmọ̀ràn wo ni a lè fúnra. lórí àgbèrè ètò ti di tọ́rọ fọ́nkálẹ̀ láàrin àwùjọ. ìkíni káàkiri ni wípé àwọn yorùbá nígbà ọmọdé bá ti tọ́kọ ní kájọ ọlọ́kọ ọmọ akáwárí kó ti bàlágà àbí ìtọ́jú ọkùnrin sísàǹtẹ̀ náà kó nǹkan fẹ́ fẹ́yàwó ẹjọ́ fẹ́yàwó ntọ́lọ̀ ti ẹ̀ka ẹ̀ ti ṣe náà pé ah, tó lè ṣe sùúrù di àsìkò tí ìkẹ́kọ̀ọ́ sábà yìí ọ̀tọ̀ lọ́lé ọkọ èyí tí ìbàyàn lójú jẹ́ èyí tí jẹ́mọ́ bá tiẹ̀ lọ kọ́ máa lọ sílé ọkọ rẹ̀ abala kan nù abala míì tó wá ní wípé nípa àwọn obìnrin tí a ti jẹ́ bí ìyàwó ilé àbáwọn ọkùnrin tí a jẹ́ baálé ilé tí a tún ṣe àgbèrè so ìmọ̀ràn káfọ́n náà ní wípé. Kama máa lọ sí ìjọkọ̀ yáàsì ká máa lọ bẹ̀rẹ̀ lọ. láti bí wá sí àgbọ̀túngbọ́ àgbọ̀túngbọ́ ọlọ́mọ ń yíyàn ní ọkàn ìmọ̀ ń yíyẹ padà. bẹ́ẹ̀ni ẹjẹ́ ṣe tó bá máa ró ìjìyà tí ń bẹ fún iwájú ọlọ́run tó bá jẹ́ ògbìnà àlùkìyàmù ọlọ́run lè lò ní kánáà àwọn okùnfà tí ó fi jáwọ́. yàtọ̀ sí ọjọ́ ògbìnà àlùkìyàmù àwọn àrùn oríṣiríṣi tó lè ti bẹ̀jẹ̀ jáde tó bá ń gbọ́ tí bá ń mọ̀ láti bẹ̀ náà ó lè ti bẹ̀jẹ̀ awẹ́. nítorí wọn máa ń fa tẹ́lẹ̀ mìíràn máa ń ṣe fìyà obìnrin míì ọlọ́kọ gidi gbàgbọ́ ọmọ ló ní ọlọ́kọ. ìjọba káwọn máa ń wọ́n rìn sí ọ̀dà omi òṣìṣẹ́ jalè yóò wá pé bá a pé kó wọ́n fẹ́ ẹ̀ka ṣe fìyà ju kó wọ́n jalè lọ tí bá lọ sọ́nà màdínà níbi bí ọdún mi nílò kàtẹ́yìn wọ́n kọ́ bẹ̀ pé aṣẹ́wó pé ju olè lọ ilé bá àtẹ̀sìn tó ti mọ́ kọ́ sílẹ̀ pé aṣẹ́wó ó pé ju olè lọ wọ́n ti padà parí bí ọdún méjì sẹ́yìn báyìí sọ́wọ́n yóò ká fìmáṣíṣe àgbẹ̀lẹ́ ń wọ̀ kákún kankan ó dàbí sáà ìdíjọ́ lóbi ìlú ń kàkún ó dà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní láti lákèjì dáadáa àwọn èyí tí ẹ̀ ti máa ń lọ sùkú nígbà nígbà ìlànà tí a jẹ́ obìnrin àkíyèsí tó gbọngbọ́n tó àwọn ẹ̀kọ́ oríṣiríṣi ní máa ń kọ́ ń gà ní òkè ẹ̀ lọ́wọ́ òkè ní bẹ́ẹ̀fẹ̀ǹdì kankan òkè ẹ̀ ní kẹ́lí kankan bí sáà ní yẹn máa ń fi ṣe sọ̀tọ́lá nǹkan ni, wa sọ̀dẹ́n àwọn ọmọ wa kájà máa ń ṣe wáàsí ìbánisọ̀rọ̀ ọlọ́run lóòrèkóòrè ká máa ń ṣe fún wọn àtàwọn tí wọ́n dé ìyàwó wa náà so ìwé aláti bá ọlọ́run lè ní kí kí wà ń kókó lẹ́gbẹ̀ẹ́ so sì máa ń fà ẹlòmíì ẹlòmíì ọ̀rẹ́ máa ń kó bá nígbà míì so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kọ́lọ̀ ń kó kó sáà ni wà gbogbo ẹlẹ́ni pé kásá máa lọ síjó kó wáàzì ká lọ máa gbọ́rọ̀ lọ́nà alákùnrin kan wá bá mi bí sẹ́lẹ̀ rẹ̀ sẹ́lẹ̀ ó ní gbogbo ojú ìsìlámù ní àti pátá òun lè fẹ́ òun ò lè sílẹ̀ ànábì òkú kọ yọdún bó ti kọ bájà kọ bá ti kankan ọwọ́ àpè ọwọ́ adájú kò múlẹ̀ wọ́n ń bá sọ̀rọ̀ yìí pé sóde dùn mọ́ ní ọjọ́ pẹ́ mọ́ ààrẹ tí o gbé ní ti ti gbé ma bá ti sìnà sínú ìlú ó lè bá ní bá ti sìnà sínú ìlú ìlú kápẹ́ ọdún nìkan tí ń bẹ́ ààrẹ jùlọ sínú ọdún ọdún ọdún ọdún ọdún bí mo ṣe òfin lè lù fún iná ní ọlọ́mí ìlú òfin lè lù fún ó sọ pé láti ní ohun yìí sí mọ́ ó sì fẹ́ràn mi sẹ́lẹ̀ láàrin ìṣẹ̀lẹ̀ sílẹ̀ gbọ́dọ̀ ni pé ìbánisọ̀rọ̀ lọ́n wá sí so ká máa jẹ́ kí ọ pẹ̀lú ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ni àwọn tá a bá ti di pé bá ń bùkátà ká máa tẹ̀lé láti ràn wọ́n lọ́wọ́ nítorí ọlọ́run nìkan so nípasẹ̀ bẹ́ẹ̀ ẹ máa jẹ́ kí kọ́ kásẹ̀ ọlọ́run àdá asana lálẹ́kùn kí ọlọ́run kí ọba san àwọn stars wọlé sùn lórí lórí ní ìfẹ́ bá wa dá náà ọ̀pọ̀lọpọ̀ wà lọ́wọ́ òbí náà tọ́jọ́ pé wọ́n máa ṣe àfọ́fà tọ́jọ́ pé ọmọ sọ pé bí alẹ́ mi ti lọ bá wọn pé ọmọ yìí wà fẹ́ tẹ ọ́nà ó sì kéré ó sì kéré ọ̀rọ̀ mi kì í sì ní pé ọmọ èké ń lọ sùkú lọ́wọ́ táwọn akẹ́kọ̀ọ́ ti máa wà oríṣiríṣi àwọn àbàjẹ́ nígboro táà ní fura sí i. ní òbí wọn ṣe pálí ìfàkúrò ọmọ èké bá ti tó lọ́kọ́ wọn ni ká fi ọpọlọ lọ́wọ́ wọn mọba àmọ́ dáná sí wa lọ́rùn ọlọba yóò sànù wa. oníbèrè bí ìpín afọ́jú tí ó fẹ́ kírun dáhùn ti gbóná bí ó bá fi kírun lọ kò sí ìyẹn ní dáhùn láti fa ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ wọlé. ìkíní mi ní pé ẹni tí bá ń kírun lẹ́yìn tó bá ti káwọ́ lé gbáyà tán ilẹ̀ ibi tí ìfòrí kan ní afẹ́kọ́ máa wò. ìsáyà rí pásẹ́jú ń bẹ̀ tẹ̀fẹ́ wọlé tẹ̀fẹ́ gbà nítorí rẹ̀. gbọ́dọ̀ ká jẹ́bi yóò ẹni wọ́n ní pé sí ẹ̀ lè jẹ́ àrùn nítorí àfọ́jú tó fẹ́ wọ mọ́síláṣí tó bá kọ́ máa sùn lówó kọ́ máa ń ṣètò ní. fi afọ́jú lẹ̀ inú ní tẹ̀mí ọgbájúmọ́ afọ́jú tó máa bóun ṣe bẹ́ẹ̀ ní ọ̀nà mọ́síláṣí ọmọdé ìṣèlú ọlọ́tí òfin kẹ́yìn ṣẹlẹ̀ àwọn Yorùbá ní ọlọ́run ẹ̀dá yìí pani lórí kó má fi àgbọn ìsàlẹ̀ sí ẹlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa parí wọn máa ń sábà ní ọgbà ṣẹlẹ̀ bá ṣojú ọlọ́run ní kí àkẹ́wọn kó mú bẹ́rẹ́bẹ́rẹ́ làkẹ́wọn máa mú bẹ́rẹ́bẹ́rẹ́ látọjú ìwà abúlẹ́ẹ̀mí ọmọ nàtún ọwọ́ bá nàbí sàlẹ̀ sàlẹ̀ ń pẹ̀tọ̀ ilé òjútẹ́ lọ́n afọ́jú nínú o wọn lẹ́yìn tí ó máa fà mí wá sí mọ́tàláṣí ṣé máa kí òtún nínú ní ànábì mi rárá ọkọ rẹ̀ ń dá fún un wọ́n á fi padà sọ máa ń gbẹ́jọ́ máa ń dọ̀rọ̀ lóun ń gbọ́ wọ́n ní fàájì fàájì yẹn ni pé gbogbo ọgbọ́n tó ọba lè dá gbogbo ọ̀nà tó ọba lè tọ̀ tó fi wá kí oúnjẹ máa mọ́tàláṣí gbogbo ọ̀nà nìkan dá. nílẹ̀ ìbàwọ̀ ọ̀rọ̀ mi ó ní àwọn agi nínú ẹ̀fà rẹ̀ pé fẹ́ràn tẹ́jú afọ́jú ni ọlọ́mọ ń jẹ́ kí wọ́n pín làákà ìdáadáa ó máa ń mú mẹ́mórì wọn máa ń ọmọ ìjọ wọn jí owó ọmọ ń bẹ́ fún wọn ju tàyà sí tààjú wọn lọ ẹ ẹ jójú mọ́tò rẹ̀ má pẹ̀lú mí nìkan lọ sojú ìgbàlọ́ ni wípé ẹ ń bá ń kírun tí ń kí pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run kò ní ríra dé pẹ́ẹ́nì kan fẹ́ wọ mọ́síláṣí ọjà fẹ́jú ọkàn ti ọgbọ̀n sí ilẹ̀ ní pẹ́ẹ́nìkìnnì. sọta fọ́júlẹ̀ ọlọ́run tó sì lẹ́nu ní mọ́síláṣí ọmọ ìlú ọ̀sẹ̀ ìrọ̀lẹ́ kí ó ṣe kírun. mo sẹ́ pé àwọn afẹ́rẹ́ mọ́síláṣí á pé tọ̀ ọ̀tọ̀ mi táwọn èèyàn kọjú sí ọ̀tọ̀ mi tó ń kọjú bí ọkọ̀ wọ mọ́síláṣí mi ìṣẹ̀wọ̀n náà bí tó ń kọjú sí mi ó sì ń jọ lẹ́yìn náà mu á wà ṣe ìdára rẹ̀ á tọ̀ á tọ̀ sí ọ̀nà kíbla sọ̀rọ̀ lọ́rùn táwọn àlàáhàn náà.

waqada rabbuka alla ta'budu illa iyyah ẹ̀tọ́ tọ́lọ́run jíde tọ́lọ́run tó ń ṣe lọ́wọ́ ọ́ parí ẹ̀ náà kó tọ́lọ́ lóde rẹ̀ lò. àdìsí mẹ́nu rí wádìí sẹ̀lẹ̀hìn àlejò ṣe ẹ̀rí nípa ẹ̀mí jùrẹ́jì tí ara ń pètè ń kéwì lọ́wọ́ wọ́n sọ a òbí mi èmi mi èmi mi wọ́n ṣe ń gẹ́lẹ̀ bẹ́ẹ̀. ó ń bọ̀ dáhùn wọ́n jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ bàtí ààrẹ máa ń sábà àtìgbà tí bá ń kí ìdí yẹn ìgbẹ́lẹ̀ lẹ́nu wọ́n lè fi wá sí sépè sọ̀rọ̀ kò tó lè fi fẹ́ ètò ń mú ètò ń mú pé kó o tó jáde láyé àwọn obìnrin tẹ́jọ́ panṣágà oríṣìí alágbèrè obìnrin tó ìfẹ́ rí ìwé ìṣèṣojú rẹ̀ kàná. sọ́rákùnrin àárín ìgbé nínú ní fi ń ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tó ń gba àwọn òpẹ́yìn ọwọ́ agbámi gbé lọ ibẹ̀ ni tí wọ́n ń jẹ́sìn fọlọ́m kódà ọ̀rọ̀ akọ ilé kan ọ̀rọ̀ ọmọ ilé kan síbẹ̀ títí ń jẹ́sìn fọlọ́m. obìnrin kan ọ̀rẹ́ wà ọ̀pọ̀ láàrin ìlú olóbi ìjùlẹ̀ ìjọba ń bá ó sì lọ wà pọ̀ kò gbọ́dọ̀ rí òun kó lọ pọ̀ wọn ní ṣe fìlẹ̀ ó sì lọ bá ní ìjùlẹ̀ nínú bá rẹ̀ nínú òbí bẹ́ẹ̀ nínú kò tí ẹ̀rí fẹ́ tán àgbẹ̀ ewúrẹ́ ló ṣe níwájú yóò wá jẹ́rè jìtú yóò wá jẹ́rè jìtú yẹ́rẹ́ jìtú ìtìjú ọba lọ́dọ̀ nìkan náà ṣe ń da ẹran ọdúnbìnrin láṣepọ̀ ìwé obìnrin dínà tàbí fún ọlọ́run inú ìjọlẹ́jì ni tàbí lọ́mọ inú ìjọlẹ́jì má lọ́ba inú ìjọlẹ́jì ni tọ́wà nínú ìjọ bára rẹ̀ fi yẹ wọlé rẹ̀ hàn kí ló dé máa wọlé mi kí mo fi kílẹ̀ sẹ́yìn mi náà wọ́n tó kọ́ ayélujára lọ́nà tó fi ọ̀dà ẹ̀fọ́ ní sọ̀rọ̀ ẹbí oṣù nẹ́fìlì aráka méjì oṣù nẹ́fìlì aráka méjì ọgbọ́n ń sọ̀rọ̀ wọ́n sọ ọmọ ń dà ọlọ́mọrì ọmọ ta ni ọkọ rẹ ta ló fìyà rẹ ní oyún ọ̀pọ̀lọpọ̀ àti ayé ayé orí nítorí pé jésù sọ̀rọ̀ lọ́mọ orí ìtẹ̀ àbísù ah, ọlọ́run ìyẹn eh, jésù ọmọ ọlọ́run torí pọ́tọ́n àwọn tí a sọ̀rọ̀ lọ́mọ orí ìtẹ̀ wọ́n tó bí mẹ́sàn-án báàbá ti láàrin ibùdó ìdúró jù lọ́la ọmọ ìṣẹ́kùtọ̀ ibùdó ìdúró jù kọ́ bàbá àwọn o arákùnrin báyìí báyìí kì í bẹ̀rẹ̀ káàkiri òun bàbá wọn. ṣàṣà ìdìbò yìí pé bí yàrá bá ń kírun tó bí yàrá bá ń ẹ pé òun ti ẹnu ń kà abẹ́ǹkà fati àlọ́ ẹ ṣe ìṣàárò mọ̀ pé ẹ̀ǹkì lọ́wọ́ nǹkan wá dáhùn nítorí pé mi ń pèèyàn ọ̀lẹ́tọ̀ọ́ kò dé bẹ́ẹ̀ ní ìṣẹ̀dá ìsìlámù ọlọ́run sànù wa tuntun ti bẹ́ẹ̀ náà a ṣe dára sáwọn ọ̀gá méjọ lẹ́yìn ọlọ́run àwọn òbí wa méjèèjì ní ọdún tó pẹ́ dandan láti fi dáadáa sí jùlọ. ìbá jẹ pé bàbá èèyàn àwọn pátápátá ń bó wọ́n sọ̀tàn fún yàtọ̀ ẹsẹ̀ rẹ tó dá bàbá rẹ lóṣìgbìn ló gbé ọ lẹ́sẹ̀ ìyá rẹ lọ fọ lójú kan kò fẹ́ kó o dé yẹn kódà níjẹ́ gbé ọ báyìí jọ́nà ló ń gbọ́ jọ́nà ló ti gbé ọ lẹ̀ kò sójúṣe kankan lórí rẹ kò sí ìtọ́kùn ọ̀gá rẹ lóyún o ojúṣe tiẹ̀ ń tẹ́yẹ wọn ó ṣe mú wọn òṣì ọlọ́run ó bìyàn lóore ojúṣe tiẹ̀ ọlọ́run ó náà lóore yẹni pé ṣe dáadáa bí ìgbà tí àṣẹ wọn ò bá ti lòdì tí ò bá ti tako àṣẹ tọlọ́m òbí tó láti wọn tàbí màá fúlọ́tì tó màá sí àti màá kálí kí òbí yìí bá àjẹ kírísítẹ́nì yìí bá àjẹ olóòṣà bọ́ọ̀ ṣe ṣe dáadáa tó sóbi rẹ̀ tó jẹ́ mùsùlùmí lèyìn ti gbọdọ̀ ṣe dáadáa fúnbìyàn tó jẹ́ kẹfẹ́rí olóòṣà oúnjẹ ọ̀kì ṣùgbọ́n ìyàgbọ́dọ̀ يزول فعلوك تعبيدك يبون وعرور يمير إن لهم بلين سلام سنوان ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب اللهم نسألك الهدى والثقة والعفاف والجنة اللهم رحمتك نرجوك لا تكلنا لأنفسنا كيف تعين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحانك اللهم ربنا وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك جزاكم الله خير